ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kalẹ́ níbi tí ẹ bá ti náfà láti máa lò fún wa orúkọ tèmi ò yí padà Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi ń jẹ́ adẹ́kú ìsinmi èmi o lágbára lọ́wọ́ Ọlọ́run á ṣe ọ̀pọ̀ ìsinmi láyé o ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ bá mi rajà ẹ̀yin màmá mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ tẹ́ bá mi rajà ẹ ṣé mo dúpẹ́ ẹ wo ilé ìtẹ́ tó wà ní etí mi Brazilian gold ni o sẹ́ẹ̀tì ni ṣẹ́ẹ̀rì ó wà a dẹ̀ náà oríṣiríṣiríṣi bẹ́ẹ̀ lóríṣiríṣi eléyìí tẹ́ bá fẹ́ pé nọ́mbà mi zero eight zero two two one one one five three zero a dẹ̀ náà ordinary one set thirty thousand twenty five thousand set tẹ́ pẹ̀lú wọ lọ sí pàtí tó wà òkè a dẹ̀ náà ordinary yẹrin a dẹ̀ náà ordinary shame ẹ pé nọ́mbà mi a dẹ̀ náà ordinary eh, bangles and ring a dẹ̀ ẹ wo Kampala wọ́n á wo kínní ah! ẹ wo ẹ wo kàǹpálà yìí ẹ wo ṣe fine so a ná oríṣiríṣi kàǹpálà a ní mali kàǹpálà mali ó wà mali lélẹ́yìí náà mali wà mali yẹn forty five a dẹ̀ láwọn ti abẹ́kúta yẹn tá a kó sí thirty thousand a máa ta mẹ́rin mẹ́ta fún ní eighty thousand àwọn tó ń kó sí thirty five thousand a máa ta mẹ́ta fún ní ninety five so ẹ pè nọ́mbà mi ẹ pè nọ́mbà mi àwọn lace fún ẹ̀yin tẹ́ bá fẹ́ rà tẹ́ bá fẹ́ rà ẹ fẹ́ tuta léèsì wà kò sí kọ́lọ̀ léèsì tó ní white colour green ogbó oríṣiríṣi kọ́lọ̀ léèsì ló wà ẹ pè ní kẹ wá ra kẹ lè kẹ náà kẹ ẹ lè ra àwọn míì ra fifteen wọn ra ten owó yẹn á tún wálẹ̀ fún yín èmi á tà fún yín tó mọ̀ mọ̀ pé ẹ náà fẹ́ lọ rà ẹ fẹ́ lọ tà ní kẹ náà lè ṣe kí ni kẹ lè rí èrè tí yín jẹ ń bẹ̀ tó ẹ pè nọ́mbà mi àgbódẹ̀ wà nǹkan tó bá ṣe ní ara ìpínkẹ́mi Bùkọ́lá 0244 nǹkan tó bá ṣe ní àgọ́ ara ẹ pé kẹ́ni Bùkọ́lá arágbá lọ́wọ́ Ọlọ́run ògo wa máa buyà ní sàárẹ̀ ẹ wo tọ́ba tí mo lò yìí ẹ lè gbé lè ẹ lè gbé sẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ́ làwọn míì sábà ń gbèsè nígbà tí ẹ mọ̀mọ́ gbèsè wájú ẹ pé ó tún fún àìnà adẹ̀ náwọn tọ́ba lóríṣiríṣi oríṣiríṣi tọ́ba ló wà adẹ̀ náwọn scarf scarf oní stone yẹn ó wà tọ́ba yẹn kò sí kò sí kọ́lọ̀ tí ò sí ẹ pè nọ́mbà mi lóríṣiríṣi àwọn mo ti tó ra twelve lénìí adẹ̀ ní tọ̀ba lifta òun lélẹ̀ òun lẹ́ máa wọ̀ sísàlẹ̀ tọ̀ba tẹ bá lò ẹ wò three thousand ni torí òun fóòmù bẹ ó fóòmù ẹ pọ̀ kì í ṣe àwọn onífóòmù fóòmù pẹlẹbẹ ẹ pe nọ́mbà mi lágbára lọ́wọ́ ọlọ́run ogun máa bú yọ ẹ̀rọ mi ò ní pọ̀ ní èmi mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ mo fẹ́ sọ̀rọ̀ nípa ìyá àbàdàn àti ìyá Esther Bush mo wo ṣáàtì ìyá àbàdàn ní àárọ̀ yìí nǹkan tí ìyá àbàdàn sọ̀rọ̀ lé ló lè mi fẹ́ẹ́ dá sí hmm, tó ìyá àbàdàn wọ́n ti ìyá àbàdàn ṣe ṣáàtì ṣáàtì ọ̀dọ̀ ìṣe lè ní ìyá àbàdàn jẹ̀bi ah! ìyá àbàdàn ó jẹ̀bi mo kàn tiẹ̀ láìkẹ́ ó rojọ́ yẹn ó dẹ̀ mọ̀ ó dẹ̀ jẹ̀bi kí ló dé kí ló dé téèyàn máa dámọ̀ burú pẹ̀lú bó ṣe ń wá síta tó wá ń gbé ìyá yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àṣẹ lẹ́yìn nǹkan míì lẹ tún ṣe kò yẹ kó máa rí bẹ́ẹ̀ náà ah, àwọn èèyàn tó ní kọ́ńkọ́ tó bá rìnrìn àjò yẹ ká mẹni tá à ń bá lọ wọn ò parọ́ o ká tó bá ní rìnrìn àjò ó yẹ ká mẹni tí à ń bá lọ àṣẹni wà nílé àṣẹni wà ní ẹwọ ẹni bá rí o ayé yìí le ó yẹ kí òun wá bá rìn ìyá yẹn ti gbára lé ẹ jù ìyá ìyá bàbá ó wá ń sọ nínú ṣáàtì ẹ̀yẹn pé ìrìn ẹ̀yà lára mẹ́tìsì ẹ ṣe bó ń gbé kí ló sọ kí wọ́n tó sọ̀rọ̀ ìwọ lé àwọn èèyàn mọ̀ ìwọ ló ń wá sọ online tó wá gbé ìyá yẹn kò sí bó ṣe kò sí nǹkan tó sọ nípa ìyá yẹn. Ah, ìyá mi aláṣà bíi ìyá mi kiri kan ẹjọ́ ṣàbí kinní kan kinní kan ìwọ la mọ̀ a mọ̀ ìyá yẹn díwèé tó fi gbé ìyá yẹn kò yẹ kó jẹ́ ìwọ ló máa máa sọ̀rọ̀ ìyá aláṣàbí lẹ́yìn no nǹkan tó ṣe ìyẹ̀wò ayé dẹ̀ bà mí ẹni tó bá rí ayé tí ò bá sá tó rírú àwọn èèyàn báyìí tí ò bá sá sobi á ti ó ti gónítàn jẹ ó wá ń sọ Eh, eh, wo sọ kí n sọkọ tí mo ṣe o o ti wá táṣìírí ààrẹ ọ̀rọ̀ ọwọ́ dẹ̀ náà ọ̀rọ̀ ipò kó yẹ kó rí báyìí náà àwọn eh, sọ sọ pé kí tina máa pe pos àbí kí náà porúkọ máàyè tó ń bá talẹ̀ yẹn pz pé kọ́ máa pè é ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ kó má dàbí ti fanbalẹ̀ kí ni tiẹ̀ yá àbàdàn máa tẹ́ ń bá polówó kì í ṣe fámìlì ẹ̀ kì í ṣe ọkọ ẹ̀ kì í ṣe boyfriend ẹ̀ ẹ bá àkítínà ẹ̀ bá pè mí rò pé ó fìbì kan àfẹ́ẹ̀tì ẹ̀ tó bá dẹ̀ wá ń bu lọ́jọ́ iwájú mi rò pé ó fìbì kan àfẹ́ẹ̀tì ẹ̀ òun ṣèyà tínà òun ṣèyà máa yẹn I don't know káwọn èèyàn kò tiẹ̀ máa mọ̀ mọ̀ ìlara ni mo rélé sí àwọn èèyàn tó wá ń gbé káàkiri ní ìsìnkọ tèmi tún gbọ́ o èmi gbọ́ ni o ni o ẹ mọ̀ nǹkan tèmi bá gbọ́ lèmi máa sọ mo ti gbọ́rọ̀ ó ti lọ bí èwì kì í mo mọ mọ má dá sí ni torí ó lè jẹ́rọ́ gbogbo àti ọgbọ́n lè jẹ́rọ́ kéèyàn má sọ̀rọ̀ tí ò ṣe bẹ́ẹ̀ mi ò mo máa mọ̀ mọ̀ ti gbọ́ ní nǹkan tó fàjà tán ti ń rojọ́ yẹn kí ló dé àbá kí tí yẹn àti kan àfẹ́ẹ̀tì ẹ̀ kò ẹ̀ kò ẹ̀ ẹ́ àwọn ọmọ òyìnbó tí wọ́n ń gbé kiri ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn ṣe wá ń gbọ́rọ̀ yẹn kiri online ṣé ó wá dùn mọ́ ẹ nínú ìyá àbàdàn pẹ̀lú bí ìyá yẹn ṣe pọ̀n ẹ́ tó ìwọ náà ló fi ẹnu ara ẹ sọ tó bá yẹn ní ìsẹ́ ní ẹyọ ìsapọ́tì ìyá ìsapọ́t wẹ́ẹ́ wá sábà ṣáàtì mẹ́ máa ṣá dáradára ṣé mo tún sọ̀pọ́tì wúmọ̀ yẹn lélẹ̀ nǹkan tèmi rí lèmi sọ ò torí èmi ò lè fi ojú olóore gúngi bẹ́ẹ̀ ṣe rí nìyí ẹni tó bá jẹ́ pé ó fún yàn dúró bó ṣe ń sọ fún àwọn èèyàn yẹn máa jẹ́ kí ìwà tó bá wù sọ́nù tọ̀ ní lẹ́yìn kó jẹ́ ìwà tó wù sóńtọ́ sí ẹni yẹn níta kì í ṣe pé kó bóńtò ń rẹ́rìn nínú níta kó díẹ̀ yìí kó máa bàjẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí kíyà ẹ̀ má tiẹ̀ ṣépè kó má sọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀ má jà ìwọ náà fẹ́ràn rẹ sọ pé ìgbà tí òde ọ̀dọ̀ yẹ ewé ni gbogbo nǹkan dáa fún ẹ kí ẹ sọ fún ẹ ìfẹ́ náà fi ń bẹ́ẹ̀ rajà lọ béèrè bẹ́ẹ̀ ò wo ṣáàtì mi rí nígbà tí woman kan jáde tó bọ jẹjẹ èmi tí mo jáde tí mo sọ sí woman ènìyàn pé kó stop rádaràdà ló ń ṣe èmi ò láì kọfẹ ẹnu bá jọ èèyàn jẹ àwọn jewelries tó ń tà amẹyẹ tí wọ́n tí wọ́n ta ń ra amẹyẹ táwa ń ta amẹyẹ tí wọ́n ń tà fáwọn ọmọ ewé wọ́n dẹ̀ fìfẹ́ àti ayọ̀ wọ́n fi ń bẹ ẹ ra Ọlọ́run dẹ̀ gbàdúrà ẹ wọ́n dàbá torí epo jẹ a máa torí iṣu jẹ epo tó o bá tẹ̀ torí gbogbo nǹkan torí pé ìgbà tó dọ́dọ̀ ìyá yẹn ìgbé ayé ẹ̀ dẹ̀ yẹ ó dẹ̀ ṣèdì sí bó o ṣe fẹ́ bí o bí o ṣe gbàdúrà bó ṣe fẹ́ rí láyé ìgbà tó dọ́dọ̀ ìyá yẹn ọlọ́run dẹ̀ mú májẹ̀mú yẹn ó dẹ̀ mú ó dẹ̀ mú lèrè ayọ̀ ó dẹ̀ mú ṣẹ́ nínú ayé ó ṣe máa rọ ròyìn pọn débi pé wọ́n ń ráyè ní ìyá náà ó sọ̀rọ̀ ìyá sábọ̀dù tó bá sọ̀rọ̀ ìyá sábọ̀dù ó mọ bó ṣe máa pé ẹjọ́ o mi ní time ẹjọ kì í ṣe mi ò lè rojọ́ èèyàn ẹ fi mí lẹ̀ òun lè sọ bẹ́ẹ̀ fún wọn débi pé ọ̀rọ̀ wa ẹ wo bọ́rọ̀ ṣe ń lọ ó mà ní agbára o kò yẹ kó rí báyẹn mo gbọ́ yẹn báyìí mo pariwo pé hẹ́n ẹ̀mí ọ̀nà mẹ́rin yẹn lẹ́sẹ̀ àgbàyà bí mi lè fún yín wo my sister tó bá wá bú mà yẹn ó wá dájú ilé tó ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ mi ṣe ń ronú o tí èèyàn bá bú mi ní ojú mi tó dáa yé ní dáa orí ẹ burú àbó ya wèrè ni àbó ṣèrè kí èèyàn bú mi dáadáa kó bú mi dáadáa lójú mi wàláì inú mi inú mi ò lè bàjẹ́ sórí tàn bí kò só bú mi lójú mi bọ́ kó pọ́n mi ní ní níwájú mi báyìí kó rẹ̀ dẹ́yìn kó máa bà mí jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ mi lè bá ṣe torí irú ẹ̀dá bẹ́ẹ̀ lè pààyàn o ò nífẹ̀ẹ́ o ẹ̀yin èèyàn ẹ̀yin ọmọ ádámọ̀ ẹ̀ kí nífẹ̀ẹ́ àtinúwá ìfẹ́ ojú ìfẹ́ ahọ́n lásán lẹ máa ní kí ló dé fi rí báyẹn kí ló dé tí o fi máa rí báyẹn ó wá ń sọ pé ẹ̀ka má bínú orú ẹ̀rọ oró fẹ́ bẹ̀ olú ò lè bá ìyá sábọ̀dù jà kò sígbà tẹ́ ẹ̀ ní jà ìyá sábọ̀dù máa bẹ ẹ̀jà tó á jẹ́rú èmi èmi kẹ́mi Bùkọ́lá a lè jọ ṣe mọ́ táyé máa fi parẹ́ a lè jọ ṣe mọ́ tó tẹ̀lé fi tọmọ ó tó lọ fi tọmọ sí wo gbogbo online gbogbo ohun kan tó wá ń sọ nìyẹn ẹni tí náà bá tí náà wọ́kọ̀ ọ ẹ̀yà ẹ̀ bá wọ́kọ̀ ọ ṣé tí náà yẹn ṣó fọ́ lójú ni àbí ẹgẹ́ ẹsẹ̀ ẹgẹ́ torí kò yé mi ṣé tínà yẹn fọ́ lójú ni ẹsẹ̀ ẹ gé náà fi ń ba wọ́kọ. ìyáálé ìtòdúṣe èèyàn tó èèyàn síyàn náà yàtọ̀ sí kì í ṣe gbọ́ ohun tó bá tó ṣe ọ̀dọ́ náà fẹ́ra wọn náà wọ́n lè jọ sọ̀rọ̀ business lè yọ ó lè ó lè connect ara wọn connection lè wá kò síbi tí yóò ti ní bá oríire ẹ pàdé ìyẹn omi pé ìgbà tó dẹ̀ sí pé kó máa pé o ìyẹn omi pé bóyá wọ́n fẹ́ fẹ́ra wọn àbí wọ́n fẹ́ra wọn mo tún wá gbọ́ mo gbọ́ ní o mi mọ̀ bóyá lóòótọ́ o wọ́n náà tẹ̀ tí ń sọ̀rọ̀ fẹ́ fẹ́ra wọn wọ́n níṣe ni ìyá àbàdàn ba àárín yẹn jẹ́ bí mo ṣe mi ò mọ o mi mọ̀ bóyá òótọ́ ni àárín yẹn nǹkan tèmi gbọ́ ní last week nìyẹn o tó bá jẹ́ bẹ́ẹ̀ ìyá àbàdàn ó kù díẹ̀ káàtó ẹni tó bá ń fẹ́ àánú kò ń dínà ọmọlàkejì ẹ̀ ìyá ẹ̀ dẹ́ ṣe dáadáa fún fún ẹ tó gbogbo àwọn ọmọ ewé ọwọ́ ẹ̀ náà ti rajà wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ dénúdénú èmi ò wá fẹ́ mọ àtúnṣe tó fẹ́ ṣe láàrin yẹn because èèyàn bíi tèmi mi ò lè bá irú èèyàn báyìí ṣe mọ́ láyé ó ti ju ayé àtúwá mi ò wá lè sẹ́ mọ̀ pé ìyá yẹn ẹ bá ti ṣe ẹ bá pẹ́ má ó ti tọ́ bọ èèyàn bíi tèmi èmi kẹ́mi Bùkọ́lá o tí mo gbẹ́kẹ̀lé ẹ tó wá lọ́rùn èmi ò rojọ́ èèyàn lẹ́yìn bẹ́ẹ̀ ṣe rí mi mi ò rojọ́ èèyàn lẹ́yìn mi ì mọ̀ ṣe ni tí n bá hate ẹ mi mọ́ bọ́ ṣe pretend tí n bá hate ẹ wàá mọ̀ pé mo hate ẹ ojú mi ló ti máa mọ̀ ọ̀rẹ́ ní lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó bá ń bínú wà ti lójú mi ni mo bọ́ ṣe ẹbẹ́ ṣe máa ń pìtẹ́ẹ̀dì ẹ̀ bọ́ọ̀ ṣe máa ń ṣe náà yẹn èèyàn tí ẹ̀ ní láìkè tẹ́lẹ̀ máa bá yàn pé yíyí tẹ́lẹ̀ máa tẹ́lẹ̀ máa bàjẹ́ bọ́ọ̀ ṣe ń ṣe náà bọ́ọ̀ ló ṣe máa ń ràn yín lọ́rùn èmi ò lè ṣe mi lè ṣe o mi lè ṣe é ah, ẹni tẹ́ pé kò lè gbọ́rọ̀ sínú tẹ́ pé tó bá ṣe aṣọ tẹ́ pé bá yẹ tiẹ̀ wá ti mọ̀ wá lè sá kì í ṣe tẹ́ pé ó hẹ́ ìtì ẹ̀ ò mọ̀ wàá ṣì máa súnmọ́ wàá rò pé èèyàn ni ó dẹ̀ ń gé ẹ̀jẹ̀ ó fẹ́ yìí sí ó ń fàtẹ́gùn sí ẹ mọ̀ pé àwọn ọ̀bá yẹn òye danger ni o danger ni wọ́n ọ̀bá yẹn o tó Ìyá Ìbàdàn lẹ́jọ́ tó o rò ní àárọ̀ yìí ó ti jẹ̀bi ìwà mọ bó ṣe lè ṣe tọ́wọ́ náà bá ṣe tí ọba tí ọba bẹ̀ yá ìyá ewé tó bá gbọ́ ìyẹn ò dẹ̀ but èlé tèmi tí mo fẹ́ sọ sí ni mo ti sọ sí i tẹ bá ti nífẹ̀ẹ́ èèyàn mọ̀dámù ẹ má jẹ́ kí ìfẹ́ yẹn ẹ má jẹ́ kó jẹ́ látọkàn ẹ má máa nífẹ̀ẹ́ orí àwọn lásán ẹni tí ẹ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ dénúdénú ẹ jẹ́ kó mọ̀ pé mi ì nífẹ̀ẹ́ o mi ì nífẹ̀ẹ́ o ẹ mẹ́wàá ìyá àbàdé ni wọ́n pé iye ewé mi ààrẹ màámi aláṣàbí màámi aláṣàbí àṣẹ nǹkan ń lọ lẹ́yìn ayé kan tún ní orí Facebook yìí o ayé kan lèlẹ́ ẹni tí ò bá gbọ́n tó bá dórí Facebook dídán dúró gbọ́dọ̀ gbọ́n ṣùgbọ́n kò dáa kò dáa tó bá yá ní ìsìn ẹni ìyá yẹn ò dáa ìyá yẹn burú ẹ wọlé tí wúmà yìí ṣe ní ìsìn pé ìyá yẹn ló kọ́ fò jáde tó sọ̀rọ̀ gbogbo èèyàn wọ́n ti máa sọ pé ìyá yẹn ó kanra ó ṣe kinní kan ìyá yẹn dẹ̀ láìkì wúmà yìí gẹ́gẹ́ ó láìkì ní ìmọ̀ ó láìkì ní gbogbo ọ̀la yìí ìyá àbàdàn nìyẹn wé láìkì jù kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn ìwọ náà try láti nífẹ̀ẹ́ ìbínú nǹkan tó bá tẹ̀ ẹ́ tí ẹ̀ bá tẹ̀ ṣẹ́ àbírú kan báyẹn àti pé gbogbo tẹ kí àbàdàn dá sí wọ́n gba nọ́mbà wọn ò gba nọ́mbà ó pé máyẹn kò pé tí náà pé kò náà tó kan ìyá àbàdàn máyẹn ò ń ṣe fámìlì ẹ̀ tí náà ò ń ṣe fámìlì ẹ̀ wọ́n tó sọ kò sí iṣẹ́ ló pa yín pọ̀ àìṣe ẹ̀ ń ṣe ọkọ àti àwọn ẹ̀dẹ̀ ń ṣe fámìlì anybody ni máyẹn lè bá sọ̀rọ̀ anybody ẹni tí náà lè bá sọ̀rọ̀ kí ni wàhálà kí ni wàhálà ìlara ìlara dẹ̀ ní olórí àìsàn ni ìlara òun ló burú jù láyé tó bá ti ní ìlara kò lè báyọ̀ kò lè nọ̀rẹ́ àwọn onílara òun lọ̀rẹ́ wọn nọ̀rẹ́ wọn máa ń dá wà ní because ìlara yẹn èéfín nìwà pẹ̀lú bí ìyá àbàdàn ṣe ṣe ọ̀yàyà àwọn tó máa ń fi ọ̀yàyà gba nǹkan yẹn ni tó ṣe ọ̀yà tó ṣe ọ̀yà gbẹ̀ngbẹ̀yìn ṣé kò sẹ́ ojú ojú òwà mọ́ báyìí èéfín ni kí ni èéfín ìwà ẹ jẹ́ kí ìwà wa dáa ẹ jẹ́ ká máa nífẹ̀ẹ́ ọmọlàkejì wa dénúdénú lóòótọ́ ìyá yẹn lè má dáa ṣùgbọ́n ó ní àwọn èèyàn tí ìyá yẹn dáa sí lára wọn ìyá àbàdàn wà ó ní àwọn èèyàn tí wọ́n jẹ́ àǹfààní lára ìyá ní àyẹ̀wé lára wọn ìyá àbàdàn wà kí ló wá dé tí ilé wa ṣẹlẹ̀ ọlọ́run àbá yanjú ẹ̀ ilé hmm. tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tí àìtí Yínká TNT tó sọ nípa ọ̀rọ̀ àwọn òṣèré tíátà nípa ọ̀rọ̀ Kẹ́mi Àfọlábí olórúkọ mi tí ọlọ́wọ́ ní jẹ́ kó kúkú òjijì tọ́nà ń ba ọlọ́jọ́ òní tó má bá mi jìdìde ní orí àárẹ̀ tó wà kò dẹ̀ ní kú aláàánú aláàánú ọlọ́rẹ tó máa gbowó yẹn lẹ̀ ọlọ́run à bá mi gbé pàdé Kẹ́mi Àfọlábí àǹtí ká òdèdè sọ̀rọ̀ òtítọ́ pọ̀ ní ọ̀rọ̀ táyà yẹn ń tí ẹni tó jáde tó sọ tó bá kó lu àròjinlẹ̀ kò yẹ kó wọ́n bú ẹ̀tìnìká tó mi mọ́kọ́ tẹ́ ń bu fún ojoojúmọ́ ẹ̀ máa ní kó ń dáwọ́ fún yín ẹ̀ dé patí ẹ̀ ń gbé five hundred thousand síwájú eléré ẹ̀ ń nọ fún eléré tán wúmọ̀ ẹ̀ wá ń sọ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ó yẹ kí ẹ máa ranra yín lọ́wọ́ láàrin ara yín kó ní pé wá tó ṣe wá máa bẹ̀ lóòótọ́ ìtẹ̀lẹ́ máa sọ pé òun ní tíátà olówó ẹ náwó gbogbo ilẹ̀ ń ṣe nǹkan dáadáa tọ́nà ò dẹ̀ ń jẹ́ kí dáadáa yẹn kó dúró ẹ máa dúrà láti ràn ara yín lọ́wọ́ níbi tẹ́tí wá ṣe dé ẹ̀yin kọ́lẹ́ máa jẹ́ kọ́ máa bú kọ́ máa kojú sí lára ẹ̀ kọ́ lé hundred million àbí fifty million ẹ̀ ní ilé three hundred million lẹ́kọ́ ẹ̀ máa parọ́ ẹ̀ wọ́n tún àwọn gbogbo àwọn tó wà ń ta yẹn gbogbo wa náà láti kọ́ lé rí tá a dẹ̀ ṣe ń kọ́ lọ́wọ́lọ́wọ́ gbogbo aláǹkọ́lé ẹ̀ wá máa parọ́ ẹ̀ ń kọ́lé three hundred million fake ó ti bà tiyín jẹ́ olówó ẹ̀ tí ẹ̀ wá wò pé ó yẹ kí ẹ máa tọrọ owó ẹ náwó ẹ rich ẹ náwó ọlọ́run pọ́n yín lé ọlọ́run gbé yín síbi tó ga ẹ ní láti máa sunkún owó lẹ́jọ́júmọ́ ẹ kọ̀ tiẹ̀ láàrin ara kẹ̀tẹ̀ ti dá bí twenty million káàkó twenty million la dá láàrin ara wa ẹ̀yin aráàlú o ẹ dáwó fún wa ṣé àwọn tó wà ní ìbò tó ń gbé ìyá tó ń fọ̀gbẹ́ tó ń ṣe náà ní mí à máa fọ́ fọ́ ìgbẹ́ ṣé àwọn yẹn lẹ́tún wọ́n expect kan wá fún yín lówó àbá àtàwà nàìjíríà tẹ́bi tẹ́bi àti ìjẹ́ àti ìyò àti ìyò lè máa ní kán wá dá fún yín but nínú àánú wọn nínú àánú àwọn èèyàn lójú àánú nínú gbogbo wàhálà tó ń ṣe yẹn wọ́n fún yín lówó àwọn tó ń fún yín lówó ètò àdọ̀là ẹ̀ tí wàá gbéraga sí wọn ẹ ẹ rí mọ́kànlé three million mọ́kànlé five hundred five hundred million ẹ máa ṣe rádaràda èèyàn ní fúnkẹ́ àtàwọn tó ti kọ́lékọ́lé ẹjọ́ ò lẹ́rí pọ́npolongo ara wọn ní tọ́jú kọ́ síbi tó dáa tó ń kó sínú gbọ́ o tó ń kọ sí lẹ́ẹ̀kì gangan ọjọ́ ilẹ̀ ni kò máa sunkún kò máa parọ́ pé ilé kẹta tí mo kọ́ lè lé kẹ́ máa parọ́ kọ́ ẹ kò máa ṣe dáadáa kiri online nǹkan tẹ́ ti ẹ̀ rí nìyẹn kẹ́ gẹ́ra yín síbi kan ẹ tí ò ní pé kọ́ má dán fún kẹ́mi kò ẹ̀ ti kẹ́mi náà èmi gan látòjọ́ mo ti ṣàdúrà fún kẹ́mi ọ̀fọ̀lábì náà bọ̀tò ó tọ̀rọ̀ máa korò ẹ stop rádàdà tẹ́ ń ṣe ní online ẹ stop ẹ ẹ ṣe kọjú ẹ dẹ ẹ sọ ní ńlá àwọn tó ti ń ṣe kẹ tó ṣe ń kọ́ àwọn tó ti ń ṣe dáadáa tó ti ń kọ́lé àwòṣífìlà tó ti ń kọ ọjọ́ òná pariwo kí wọ́n máa sọ pé báyìí báyìí làwọn fi kọ́lé yìí o rọ́bìṣì lẹ́ ń ṣe nǹkan tó jí káàtì ká sọ nestop láti máa bú tí ká tmt òótọ́ ọ̀rọ̀ ló sọ fún yín òótọ́ ọ̀dọ́ ẹ̀ máa ń korò ẹyẹ ẹ bá fẹ́ dáwọ́ ẹ bá fẹ́ dáwọ́ lára ẹ kọ́kọ́ dáwọ́ láàrin ara yín lọ ẹ kọ́ ẹ báyìí báyìí láti dá láàrin ara wa o ẹ̀yin aráàlú ẹ help wa àwọn èèyàn náà wò pé àwọn ah, tẹ̀ ń try ṣùgbọ́n kí iye ṣe ẹ̀ẹ́dẹ́rẹ́ pati ẹ̀ one thousand ẹ̀ agara ọ̀bẹ ẹ̀ẹ́dẹ́ máa ara yín á dẹ̀ máa ṣàìsàn fifty thousand fún ara yín èèyàn kan jáde ó yín ó ti ní ó ti yín ẹ̀bẹ̀ sí ní bukiri stop láti máa bú náà òótọ́ ló sọ òótọ́ náà òótọ́ ló sọ fún kí lè rán kí ó sẹ̀rẹ̀ ó sẹ̀rẹ̀ kí ní kẹ̀kì nìkan abiyamọ gidi ni woman yẹn abiyamọ gidi ni àti nǹkan yẹn ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn ó lẹ́bàgbẹ́ jókòó ní kẹ́ lọ rò ó ẹ̀ mọ̀ kó òtítọ́ ọ̀rọ̀ wà náà rò tó ẹ̀yin tèmi ẹ ṣé mo dúpẹ́ bá mi rajà a ní jewelries a ní lace lóríṣiríṣi àti rán rú àwọn style báyìí ó wà ní àwọn lace yẹn lóríṣiríṣi adẹ̀ náà kàmpálà mali kàmpálà forty five thousand kò dín wọn kọ̀bọ̀ tá a dẹ̀ kó ṣẹ́ sí confam iṣẹ́ lára ẹ̀ ẹ bá mi rajà ẹni tẹ fẹ́ rà tẹ fẹ́ máa tuta ẹ pè mí ẹni tẹ fẹ́ máa jọ́ìsì tẹ fẹ́ máa tuta ẹ pè mí ẹni tẹ fẹ́ máa tọ̀bà tẹ fẹ́ máa tuta ẹ pè mí ẹni tẹ fẹ́ máa tẹ̀ra ilé tẹ fẹ́ máa tuta ẹ pè mí ọjà wà lẹ àgbo kò sí kan tó ń ṣe ńlára àgbo confam àgbo lèmi ń tà o confam òun tó ṣe ńlára ẹ pé Kẹ́mi Bùkọ́lá lágbàlọ́wọ́ ọlọ́wọ́n ara wa kò ní àìsàn òní wọlé sí wa lára àìsàn ní pa mí sílé kí n pa ẹ́ tú mi síta kí n fi ẹ́ lẹ̀ lórúkọ àìsàn ló jẹ́ kó tó bá ṣe ẹ pé nọ́mbà mi ẹ̀ sílẹ̀ ara yín fún mi kọ́ báyìí ló ń ṣe mí o bó ṣe ń ṣe mí lélẹ́yìí o màá wá àgbo fún yín màá bá yín ka àgbo lórúkọ lọ́wọ́ ọlọ́run ògo a máa bú yọ nọ́mbà mi lẹ́ẹ̀kan zero zero two two one one one five three zero ẹ ṣé ó dàárọ̀.